الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أمتي لم أرهما بعد قوم معهم صياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت لا يدخلن لا يدخلن الجنة ولا يجدن ريحها أخرجه مسلم ọ̀gá wa Abu Huraira lọ́mọ sábà sàlékún lọ́nà rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sàhábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ojúṣe ọlọ́run lọ́mọ sábà sàlékún kí a ti jẹ fún anábì ọ àwọn ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ó ní sinfani min ummati lam arahuma ba'd àwọn kàtígórì méjì kan bẹ́ẹ̀ nú àlùmọ̀ mi ọlọ́run ò pé wọ́n bẹ́mi ànábì láyé o àmọ́ wọ́n ń bọ̀ o. ara mẹ̀ǹdàlá ilé nubuwwatihi sallallahu alaihi wasallam ara táwọn afá máa pè ní ẹ̀rí jẹ́mi nsó bọ́lọ̀ lọ́rùn ànábì ń ṣe ọkọ̀ràn rẹ̀ òun làwọn àsọ̀ọ́lẹ̀ tó sọ kalẹ̀ tá a wá ń rí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ànábì ò ti sí láyé mọ́. ànábì sallallahu alaihi wasallam ní àwọn aràn méjì yìí wọn ò bẹ́mi láyé o àmọ́lúwájẹ́ mà pé ń bẹ nù inú wa ń bẹ nù àlèhùnmọ̀ ẹ̀mí ànábì o. sinfani min ummati lam arahuma ba'd. qawmun àwọn ará alákọ̀ọ́kọ́ qawmun ma'ahum siyaqun ka aznabil baqari yadribuna biha an-nas. àwọn tí ó kọ gbólálà lọ́wọ́ tí ó gùn bí òru màálùú wọ́n máa fi na àwọn èèyàn láìṣẹ̀. ànábì ni wọn bá wọn láyé o àmọ́ wọ́n ń bọ̀ o nínú àwọn àlùmọ àwọn àwọn kan máa na àwọn èèyàn láìṣẹ̀ wọ́n máa fọwọ́ lágbá wọn lójú pé bàbá ṣe kílẹ̀ ké ìmọ̀lẹ́ gbé wa lọ. ànábì láwọn kan nínú àwọn ìran èèyàn méjì tí wọ́n bá النبي عليه sallallahu alaihi wasallam. wà ní sáà òun àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì òun làwọn obìnrin ṣe wà ní sáà òun àwọn jẹ́ kàṣíyàtún àríyàtún wọ́n daṣọ bóra o àmọ́ òhò ni wọ́n rìn ànábì ni wọ́n ń bọ̀ o ọba nàbì láyé o sọlọlọ ọsọlọ àmọ́ àfọdé kò masduk ẹni Ọlọ́run ránṣẹ́ tí ń fòdodo hàn tó ń náà sòdodo fún wa onínú àwọn àyùmọ̀ mi àwọn obìnrin kan ń bọ̀ o kàṣíyá tún asọ́nbẹ lára wọn o àmọ́ àríyá tún àmọ́ òhò ni wọ́n wà. kí ni ìtumọ̀ eléyìí àwọn àlùfáà ní ọ̀nà méjì ni gbogbo obìnrin tí ó wọ sọ tí a ní ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí ni ń bẹ lábẹ́ aṣọ rẹ̀ yìí aṣọ tó fẹ́lẹ́ aṣọ tí ń fi òhó hàn ó lè dáṣọ bóra ní ànábì ní àríyá àtún òhó nírìn o kàfíyá tún àríyá tún Allahu akbar lọmọ sàfúnsà lẹkùn kẹfà nàbì sọlá ìtumọ̀ kàṣíyàtọ̀ àríyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì kọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ dáyé nísìnyí kèké fọdún mẹ́wàá òrùkó sì fọdún méjì láwọn ìlú àyà ànábì láwọn obìnrin kan bẹ wọn wà sọ síbì kan wọn síbì kan lẹ̀ lára wọn ẹ̀rí ń táwọn ọmọbìnrin ń wọ̀ nísìn wọn wà lọ ran aṣọ kéde pásọ tó wọn ran ìjó dédédé dodo àbẹ́yìn ọmọ rí ọlọ́mọdé agbírú wọn ni o. Amen ọmọbìnrin ọwọ aràn aṣọ yọ wọ péńpé látòkè ọwọ á ní ju dédé ìdodo rẹ̀ lọ láàrin ìdodo síbi tí ọwọ ṣòkòtò sí lọ́wọ́ ní gbogbo ayé ọmọ wò ọwọ sọ lóòótọ́ àmọ́ wò kò ní rìn ẹ kọwọ fi èsì ọmọ ìyàwó àbúrò gbogbo àwọn tí ń bá ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ tọgbọrùn tá nẹbi kì í lọ yìí àwọn ojii jìyà tí wọn ìwọ náà jẹ̀bi o gbogbo obìnrin tí ń tẹ ọkàn daṣọ bora àbáwò hò lọ́wọ́ ìmọ̀ ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ aṣọ mi lónìí àdáwò ni. ní ìgbà tí wọn fi náílọ́ọ̀nù lera ni. kọ́dà wọ́n bá adébíyẹ bí wọ́n ń pè ní bòrí ẹ̀rọ àwọn tí wọ́n ń pè ní bòrí ìborùn lónìí bíi náílọ́ọ̀nù lòmíì tí wọ́n kàn ọ́sàfin nǹkan lérí dé sallallahu alaihi wasallam ànábì ni wọ́n fi nǹkan bóra àmọ́ òhùn ni wọ́n wà wọn ò bá ànábì láyé o àmọ́ ànábì ni wọ́n ń bọ̀ wọ́n ti dé o ọlọ́run níjà nípìn inú wọn ni o. ìwẹ̀ntì ọba gbọ́ tí ó kún àwọn tá ànábì ń wí yọ sọ tí ó jẹ ti wọn ká tó parí hadisi náà àmọ́ wọ́n tó yóò ké mọ́ wọn kọ́ pinwọ́ rẹ̀ náà tó o bá ṣe bẹ́ẹ̀ wọn náà jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run. ànábì ní gbogbo wa sallallahu alaihi wasallam bí ẹni tí ń da ẹran jẹ ni ẹni tí ń bá ń da ẹran jẹ ìyẹ ẹran tó bá kó lọ tí ọba kó pédé ẹni ó kó ẹran fún obì ọlọ́run ló kó gbogbo àwọn tí ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ ló kó fún ọ tó sì bí ọ kó o lò ti darí wọn ètò nkálukú bá ti wá ma náà ní ìbéèrè rẹ ọmọ ni wọ́tọ̀ ọba pàṣẹ ju àṣẹnulé rẹ lọ ọlọ́run ò ní bí ọ́nulé tẹlómìn ìwọ́tọ̀ ọba já láti agboolé gbogbo agboolé rẹ lọ́lọ́run ó bí ọ ìwọ́tọ̀ ọba já láti àdúgbò gbogbo àdúgbò rẹ gbogbo ọmọ tí ń rìn òwò ládùúgbò lọ́lọ́run ó bí ọ ọ̀tọ̀ ọba jálásẹ̀ ìlú gbogbo ọmọ adú rẹ lọ́lọ́wọ́ òbí ọ ànábì lórí bẹ́ẹ̀ o sọlọ́gbà ọ̀rọ̀ sọlọ́ kàfíà tún àyà tún wọ́n dà nǹkan bóra ní àmọ́ òhò òhò ni wọ́n rìn mùmílá tún má ìlà tún ànábì ni wọ́n máa rìn wọ́n máa mẹ̀sìn wọ́n máa mẹ̀sán kí wọ́n rí bí wọ́n ti dáa tó gbogbo ẹ̀ là lónìí ọmọbìnrin mi ọmọ rìn bí ìgbà tí ń jó tí wọn ò lùlù fún lójú títì ọlọ́mọdé yìí ó ṣe rè gbogbo ẹ anabi ni wọn bá wọn láyé àmọ́ wọn ń bọ̀ wọn ti dé o lọrun níjà wo nípìnlẹ ẹ o ṣètàn o gbogbo ń tà anabi yìí láti ń rí láwùjọ wa o. ru'usuhunna ka asmi na delbọ̀kọ̀ ànábì ní bẹ́ẹ̀ bá wo orí wọn ẹ̀rọ pé kéra fún mi ní bẹ lórí wọn bí ó ti ga tó ní ẹ̀rí gèlè ni wọ́n ń ta lónìí àti ànábì ti wí kalẹ̀ over a thousand years ago wọn bá ànábì láyé ní dala ilé nìbò wà ara àgbẹ̀rẹ̀ pọ́lọ́ ńlọ́rọ̀ ànábì nù ẹnìkan ewéru gèlè báyìí lójú ayé ànábì àmọ́ mọ̀ pé àwọn kan wé gèlè àdánwò tàbí ó tó parẹ́ obìnrin mùsùlùmí ànábì ní ẹ máa rí ntí wọn gbé sórí wọn yóò ga bí ike kíni ike ẹ̀yìn ràkúnmí kọlá tẹlifíì fẹẹ ga ju jọ ràkúnmí lọ nínú tọ ànábì ní láàyè kó nà yànnà gbogbo àwọn tí wọn bá ànábì láyé tó ní wọn ń yìí ànábì ní láàyè kó nà yànnà wọn ní wà lùjọ náà o wàláyà jìnnà rí haha kọlá wọn ní gbóhùn ẹ ọlọ́mọdé yẹn fọwọ́ ara rẹ̀ sí rẹ̀ o. nítorí kíni ẹbí mo ti wí lánàá gbogbo òpin àwọn èèyàn ń rí èlò èlò rẹ pé ọfà yẹn ọmọ wọ ọmọ gé wọn gbà díẹ̀ náà ni. yorùbá náà ní màá gé màá gé màá gé màá gé pé ìpéjú láàlà ìlà. gbogbo ẹ̀ náà ẹ̀yìn ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ìyẹ òní dán tó ń jẹgẹlẹ sí òun náà ní ṣe jẹ sí mọ pẹ̀lú ó sì ti kó bára rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìgbẹ́ni tó sì yẹ kó ké mọ tí ò ké mọ náà ọ jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ọdọwọ wa o ọdọwọ ẹnì kọ̀ọ̀kan o ẹ kí ntí èèyàn jẹ nígbà gbangba díẹ̀ ọba bí tẹ̀yàn ń lọ tí ẹnìkan ò ní kú mọ́ tó bá débẹ̀ ọ̀hún àlìkìyàmà o mọ́jẹ́ yẹn ò fi ọmọ fààyè rẹ̀ bá àlìkìyàmà rẹ̀ jẹ́ o. gbà wọn tá nẹ́bí kì wá lọ rẹ̀ yìí ṣe ẹ̀dàkùn sí o. ẹni ìyàwó bá ń dán owó òkè fún o. ẹni àǹtí rẹ̀ bá ń dán owó kéwù yìí fún o. ẹni àwọn ọmọ rẹ̀ bá ń dánwó eléyìí wò wọ́n wọṣọ sókè wọ́n wọ ṣòkòtò tó fò sísàlẹ̀ wọ́n sì dòdò lẹ̀ gbogbo ẹ̀ ní kún títì lónìí tọ́ ọlọ́run ti rán ànábì o ànábì jíṣẹ́ o àwọn sọ̀hábì ànábì náà gbé pamọ́ wọn kọ́ wọn wí o àwọn àlùfáà tó kọ́ kalẹ̀ kọ́ kalẹ̀ làwọn náà fi lè kà á lónìí o ẹni tí ọba wa gbọ́ tí ó gbà nke ọba ní dị jẹ́ òwú fọlọ́n ọmọ múra rẹ̀ kalẹ̀ o kò sí sáwàáwí kan ọlọ́run la ara wa nábì ọlọ́run sáyé kẹ́nìkan ọmọ ní ẹ̀skíwùsì pé mi ọ̀mà àti láàmú ara wa nábì ọlọ́run láti gbàdégbà báwa nábì ọlọ́run bá sí mọ́ àwọn yọmọ àwọn gbogbo ní lónìí o sàṣà o. ومن جعفه وراء هواه هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين